ìbẹ́pẹ tó pọ́n lápọ̀jù. ó já bọ́ ó fọ́nká. ó fọ́n á ah, ló bá tán. èso dáradára ti fọ́. adégun kẹ̀kẹ́ kọ lọ́mọ ẹlẹ́yin. gbogbo ẹyin ti fọ́nká. àtẹ̀yìn àti èso àjàrà. bọ́ọ̀lù olólùṣọ́ gidi ni. èso tọ́lọ́run gbìn yìí o ṣe bóun ló fi wáṣọ. torí kó má bàa jábọ́ fọ́ la ṣe pàgọ́ yìí ká. àṣà balẹ̀ rẹ o ó sì pọ́n ó tún dán one oh seven dot nine fm. na fresh e dey fresh. kápolówó ọjà kó dán mọ́rán. ó dùn dán gírí. an exhaustive news. na fresh e dey fresh. káṣe tòótọ́ kúnjú owó. ó dùn dán gírí. programs full of wisdom o. Oh. na fresh e dey fresh. papa mama my brother my sister make una dey hear am o. ẹ mọ bọ́. fresh fm àdìgbò gẹ̀rẹ́dẹ̀ wẹ́dẹ̀rẹ́ nù. no only for naija káàkiri àgbáyé pátá náà ti ń gbọ́. Oh, amẹ́ríkà chicago paris manchester canada london united states etc. na fresh fm di made fresh oh. o. wọn náà darapọ̀ báwọn jẹ sọ́kọ́gbọ́ ayé rẹ̀ bẹ̀rẹ̀ sí ní dán pẹ̀lú àwọn ètò tó ń súnni láyé tó àti èyí tó ń kọ́ni lọ́gbọ́n fẹ́lẹ́fẹ́lẹ́ lè po èyí o oh. ó dùn tó o tún ń dán one oh seven dot nine fresh fm ajá balẹ̀ tuntun. fresh one oh seven point nine fm lábẹ́ olúmọ ó kilẹ̀ fàlàfàlà. alábòsí kò lè rọ́wọ́ mú nílùú òyìnbó torí pé olúkúlùkù gbájúmọ́ ọ̀rọ̀ rẹ̀ ni ọlọ́ṣẹ búrabúra kò lè tà lọ́dọ̀ ààfin onígbàjámọ̀ tó ń fi apárí ṣakọ owó kíákíá ló fi ń ṣakọ torí pé ẹni ní ihò láàrin eyín irú wọn kì í jìnnà sí igi ìtayín ìròyìn etí ọba ńlé etí ọba lóko rèé láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta adéyínká adégbìtà lórúkọ tèmi ojúlówó pọ́nbélé ọmọ bàbá tíṣà oníkànga o. ṣé torí tìlù ní ṣàtọkùn fún ijó ní kété torí àtìlù bá ti yí padà ó di dandan kẹsẹ ijó náà ó tẹ̀lé lágbára Èdùmàrè àyípadà rere ni yóò dé bá ayé wa lónìí àti lọ́jọ́ gbogbo mo kí n káàbọ̀ sórí ìròyìn etí ọba lé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta èmi ní olúfẹ́mi oyinẹ̀kan oníkànga àgbọ̀n ọ̀gbẹ́ ètè ètè tún bẹ lúgbúlùgbù nínú kànga mi láàárọ̀ yẹ jẹ́ ká bẹ̀rẹ̀. ó dẹ̀ ṣàdúrà ó tẹ̀ jẹ́ ká ṣàmì kó tó tú. èwo ṣé kílípù ìsàṣọ ọmọ kòkó ló fi máṣọyà bí wò ní gàtàgàtà wájú. ẹ nǹkan tó o ní láti mọ̀ ni pé o ní láti jáde kí rìn ẹ kọjá àdúgbò tó wà yìí so kò lè mọ bó ṣe ń lọ. ọgbẹ international la wà. òun náà ni àní gbogbo nǹkan kọ́ ló wà nù Google. ẹ o mọ pété àti kàwé ni. ibo ni alápákó ni. <laughs> karòyìn ṣó máa karòyìn máa karòyìn máa karòyìn. ẹ jẹ́ kí a wo àwọn ìwé ìròyìn ọlọ́kan òjọ̀ kan èyí tí ó tẹ̀ wá lọ́wọ́ fún àgbéyẹ̀wò lówùrọ̀ ti òní lára àwọn ìwé ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ fún àgbéyẹ̀wò níbẹ̀ láti rí ìwé ìròyìn Nigerian Tribune ìmàlè ń fàlàáfíà bàbá àbàdàn ìwé ìròyìn Punch pen pushing ìwé ìròyìn Vanguard ìwé ìròyìn Platform Times àti ìwé ìròyìn The Guardian. èmi náà ní ìwé ìròyìn The Punch ìwé ìròyìn Premium Times ìwé ìròyìn pen pushing ojú òpó ìròyìn Traffic Reporter ìwé ìròyìn Platform Times ìwé ìròyìn State Post àti ìwé ìròyìn Leadership. àwọn àkọlé ọlọ́kan òòjọ̀kan ló wà lójú àwọn ìwé ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ fún àgbéyẹ̀wò lówùrọ̀ ti òní àwọn ìròyìn àwọn àkọlé ìròyìn kan wà ńbẹ̀ èyí tí wọ́n ń pè ní wákà bẹ́ẹ̀ ni àwọn kan mú ìrẹ̀wẹ̀sì báni lọ́kàn nínú ìwé ìròyìn Punch níbẹ̀ ni a ti rí àkọlé eléyìí àjọ inec ń tẹ̀síwájú lórí àtigbógun ti màgòmágó òun ni àkọlé ìròyìn yẹn ẹni tí àjọ inec ní ìpínlẹ̀ ọ̀ṣun ló sì sọ̀rọ̀ náà nínú ìwé ìròyìn punch. nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ iṣẹ́ ọ̀nà sùúrù kò ṣeé yàn ní pọ̀ sí i bá ò gbàbẹ̀ lọ á gbàbẹ̀ bọ̀ ẹgbẹ́ òṣèlú APC mú àwọn ọjọ́ tuntun fún ètò ìdìbò abẹ́nú fífọ́ mọ́yé kalẹ̀ sípò ààrẹ àtàwọn ipò míì ìwé ìròyìn the punch. àwọn ọ̀dọ́ nínú ẹgbẹ́ òṣèlú APC dábàá wípé kí àjọsọpọ̀ kó wà láàrin Tinubu Ọ̀ṣínbàjò àti àwọn tó kù ìwé ìròyìn punch. nínú ìwé ìròyìn punch yẹn náà lélẹ́yìí wà tó ń sọ wípé fún ti ètò ìdìbò àpapọ̀ lọ́dún 2023 a kì í bímọ níṣó àgùntàn kó lọ jẹ níṣó ewúrẹ́ eṣinṣin ò lẹ́ni méjì láti gbè bí kì í ṣe légbò ṣùgbọ́n ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ o gẹ́gẹ́ bí wọ́n ṣe ń jẹ́ kó di mímọ̀ wípé Ganduje kùnà láti buwọ́lu amẹ́ṣì fún ètò ìdìbò sípò ààrẹ nínú ìwé ìròyìn ìròyìn the punch. ní ìpínlẹ̀ ọ̀ṣun ilé-ẹjọ́ ti sọ̀rọ̀ wípé adeleke òun lójúlówó ọmọ òye fún ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú pdp ìwé ìròyìn Nigerian Tribune. nínú ìwé ìròyìn pọ́ǹchì tó jáde láàárọ̀ yìí àkọlé kan tún rèé o tó ní í ṣe pẹ̀lú ètò òṣèlú tó ń jẹ́ kó ti mímọ̀ wípé fún ti ètò ìdìbò lẹ́kìtì lọ́dún 2022 ẹ ṣe lòdì ẹ kọ tí ọ̀gbọ́n sí ẹgbẹ́ òṣèlú tí ò bá ti fi tàwọn obìnrin ṣe Bísí Fáyẹmí ló wí bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn The Punch. ìdí rèé tí ẹgbẹ́ òṣèlú APC fi yí ọwọ́ padà lórí ìgbà tí yóò ṣètò ìdìbò abẹ́lé sí ipò gómìnà àti àwọn ipò tó kù ìwé ìròyìn nation. nínú ìwé ìròyìn pọ́ǹchì tó jáde láàárọ̀ yìí bí ọmọdé bá ṣumí kí mi ewékewé ló yẹ ká fi lù díẹ̀ ẹ jẹ́ ká ṣe àwọn agbébọn bá a ṣe ń ṣe àwọn alákatakítì ẹgbẹ́ òṣèlú abga ló sọ fúnjọba ìpínlẹ̀ Anambra bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn the punch ìséde lẹ́kùn ìlà oòrùn gúúsù orílẹ̀-èdè yìí lórí ọ̀rọ̀ Nnamdi Kanu ìwé ìròyìn nation. nínú ìwé ìròyìn pọ́ǹchì tó jáde láàárọ̀ yìí àjànà ló mọ bí oró ń gbà lórí ọ̀rọ̀ wípé akọ̀wé fipò sílẹ̀ a ò kọ̀wé fipò sílẹ̀ láti lọ nọ́mọ́ àníyàn ètò ìdìbò sípò òṣèlú buhari yóò sọ ibi tí orí ń bẹ̀sẹ̀ rè fún malami ingige àtàwọn tó kù lai muhammed ló wí bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn punch. ẹgbẹ́ òṣèlú pdp fi òfin de alága ní ìpínlẹ̀ Zamfara nítorí pé ó ń ṣe agbódegbà fún ẹgbẹ́ òṣèlú náà ìwé ìròyìn platform times. nínú ìwé ìròyìn platform times tó jáde láàárọ̀ yìí àkọlé kọtúnrí ẹ̀ka òṣèlú ló gbé mi rè tó ń sọ wípé ọmọ tí yóò ní láárí àti kékeré ni yóò ti máa raṣọ àlárí fún bàbá rẹ̀ láti fi ṣọdún àkọlé kan rèé ń bẹ̀ tó ń sọ wípé àádíje sípò ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Ògùn lẹ́kùn ìdìbò kínní Abẹ́òkúta South àárí ibi òun ló ti ṣe àtúnṣe sáwọn ojú òpópónà tó wà àlẹ́kùn ìdìbò rẹ̀ pẹ̀lú èròǹgbà láti túnṣe sí ìwé ìròyìn Platform Times ni mo ti rí i. ẹ má kọ̀ mí lẹ̀ nírú àkókò yìí Àtìkù ló bẹ àwọn tó fẹ́ dìbò abẹ́lé nínú ẹgbẹ́ òṣèlú PDP bẹ́ẹ̀ ìwé ìròyìn Vanguard. nínú ìwé ìròyìn Platform Times tó jáde láàárọ̀ yìí òjíṣẹ́ ọlọ́run tí a yọ̀ ó ní jẹ́ o láti gbógun ti ebi àpakúndórógbò kó sì ṣe atọ́nà bí orílẹ̀-èdè Nàìjíríà yóò ṣe wà lódìdí bí ọmọ owó alágbẹ̀dẹ ẹgbẹ́ òṣèlú NNPP ló wí bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn Platform Times. àgbájọwọ́ la fi ń sọ̀yà àwọn ọlọ́pàá àti àwọn fijilantẹ́ wọ́n pàdé ọ̀rẹ́ pọ̀ wọ́n dojúkọ àwọn onísùmọ̀mí wọ́n sì pa mẹ́fà nínú wọn ní ìpínlẹ̀ Katsina ìwé ìròyìn punch. nínú ìwé ìròyìn traffic reporter ọwọ́ tún dẹ lápá abínà o níbi tá a ti rí kà wípé alájàpá tó ń pété àtìrànlà pẹ̀lú àfọwọ́rá orí olóko ni ò ní jẹ́ wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ti tú àwọn ajínigbé tí wọ́n palẹ̀ mọ́ àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ greenfield nígbà tó sì jẹ́ pé owó tó lọ bí mílíọ̀nù méjì àti ogún lọ́gọ̀ ohun ìjà ogun ọlọ́kọ̀ ni wọ́n padà lọ́wọ́ wọn nínú ìwé ìròyìn tropic reporter. inú ìwé ìròyìn pen pushing ilé-ẹjọ́ tú ìgbéyàwó kan ká lórí pé wọn ò mọ ẹni tí ó jẹ́ bàbá àwọn ọmọ ìwé ìròyìn pen pushing. nínú ìwé ìròyìn traffic reporter bẹ́ẹ̀dìyẹ bá kú a kì í dẹyìn ẹnu ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ yóò fi ojú òpópónà ògbómọ̀ṣọ́ sí ìsẹ́yìn wọn yóò fi sọrí àlàó àkàlà nínú ìwé ìròyìn traffic reporter. ilé ẹ̀kọ́ poli ti ìlú ìbàdàn ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn akẹ́kọ̀ọ́ méjèèjì tí wọ́n ṣe ṣàṣeréṣin onínàgbọ̀nàgbọ̀n ni wọ́n ti fi ayé lẹ̀ ìwé ìròyìn pen pushing. nínú ìwé state post tó jáde láàárọ̀ yìí àkọlé kan rèé ń bẹ̀ tó ń sọ wípé ìyàwó gómìnà ìpínlẹ̀ èkó tòun ti gbákejì wọ́n mà ti ń dábàá kan láti fi ké sí àjọ ìṣọ̀kan orílẹ̀ àgbáyé wípé gbogbo ọjọ́ kẹrìndínlógún oṣù karùn-ẹ máa yà á sọ̀tọ̀ gẹ́gẹ́ bí àyájọ́ àwọn ọmọkùnrin lágbàáyé nínú ìwé state post ló ti ń bọ̀. ìròyìn etí ọba ńlẹ́ etí ọba lóko rèé láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta ẹ̀já lọ polówó ọjà. Adébọ̀wálé Olúdọ̀sùn Nigeria Limited ń wá alágbàtà fún Kani tissue paper jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà kí ni à ń pè ní Kani tissue paper gan-an Kani tissue paper jẹ́ bébà ìnuwọ́ ìnujú obìnrin tún lè lò láti fi ṣe nǹkan oṣù pàápàá torí pé ó funfun pin ó kì í lọ́wọ́ ó ní gbọ́ọ̀rọ̀ ó sì ní pẹlẹbẹ tí ó ṣe ń lò nínú ilé ìdáná nínú ọkọ̀ ibi ayẹyẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ohunkóhun tí a bá fi Kani tissue paper nù ṣíkún ni yóò fà á mu kì í túká yángányángán nítorí pé àṣejáde látara igi tí kò ní èròjà apanilára nínú Kani tissue tissue paper a tún lè fi nu ìdí tàbí ẹnu fún ọmọdé ó dára lọ́pọ̀lọpọ̀ fún lílò nínú ilé àti òde ẹ lè kàn sí wa ní kìlómítà fourteen Lagos Abẹ́òkúta express ní ìdojúkojú oko Ọbásanjọ́ tàbí kí ẹ pè sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí zero seven zero three zero six five four zero five eight tàbí zero eight zero five eight two eight five zero nine zero èrè gọbọi wà fún ẹnikẹ́ni tí ó bá jẹ́ alágbàtà fún kání tissue paper kàn sí wa lónìí kí ìwọ náà tọwọ́ ìfàbọnu. some people go just promise you berekete but they go only fit give you bere some no go fit do pass bere if they too try sef eh some fit struggle give you bereke hmm, but you see glow eh hmm, omo dem no go just give you berekete They hmm, go even give you berekete plus plus join sef Yes, all oh. when new and existing Glow users enter Glow Bracket Plus Plus, they will begin enjoy 100 Naira MB bonus data on top every first recharge of the month, another 60 MB bonus on top every other recharge of the month, and another 400% call time bonus. And if you be new Glow subscriber encore, now 1000 Naira bonus credits, then go first take knock you welcome on top all the recharge them. This one pass all four. now. four, four. This one now Bracket Plus Plus. Just dial star 777 hash or activate activate new Glow SIM. Make yourself fit get joy on top your unlimited value. Waiting for Glow the Plus Plus. Glow, joy unlimited. padà ìròyìn etí ọba ńlẹ̀ etí ọba lókòrè láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta ìròyìn tí a fi ṣíde ètò tòní òun ni a bá pàdé nínú ìwé ìròyìn punch níbi tí ó ti ń di mímọ̀ wípé àwọn tí yóò dìbò abẹ́lé ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún yìí láti yan àwọn ọmọye fún ipò gómìnà ní ìpínlẹ̀ méjìdínlọ́gbọ̀n èyí tí ètò ìdìbò yóò ti wáyé lọ́dún tó ń bọ̀ ni wọ́n dín ní ẹgbẹ̀rún lọ́nà mẹ́rìnlélógójì ó lé márùndín ní àádọ́ta gẹ́gẹ́ bí aṣèkà ìwé ìròyìn punch ṣe àlàyé lẹ́sẹẹsẹ wípé ètò ìdìbò lábẹ́lé láti yan ọmọ òye fún ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú apc ni yóò wáyé ní ìpínlẹ̀ èkó ògùn ọ̀yọ́ delta cross river rivers akwa ibom àti ìpínlẹ̀ kwara àwọn ìpínlẹ̀ tó kù ní ìpínlẹ̀ benue plateau niger nasarawa jigawa kaduna pẹ̀lú ìpínlẹ̀ kano bẹ́ẹ̀ ọ̀rọ̀ yọ ìpínlẹ̀ katsina kebbi sakoto zamfara abia ebonyi enugu imo adamawa bauchi borno gombe taraba àti ìpínlẹ̀ yobe ìwádìí tí ìwé ìròyìn punch wá ṣe fi hàn yí pé <laughs> nǹkan le díẹ̀ ní ìpínlẹ̀ Kano Ọ̀yọ́ Rivers Sakoto Niger àti ìpínlẹ̀ Benue nítorí pé ní àwọn ìpínlẹ̀ èyí tí a dárúkọ yìí àwọn àgbààgbà ọ̀jẹ̀ nínú òṣèlú níbẹ̀ ni wọ́n ń dù ú kọjá pé àwọn làwọn máa ṣe àkóso ẹgbẹ́ níbẹ̀ ìwé ìròyìn Punch ló sì kọ ìròyìn náà. nínú ìwé ìròyìn pọ́ǹtì tó jáde láàárọ̀ yìí ẹgbẹ́ òṣèlú apc mú ọjọ́ tuntun fún ètò ìdìbò abẹ́nú ti ipò ààrẹ àti àwọn ipò mìíràn òun làkọlé ìròyìn tí mo rí kà áríkà wípé ṣé bómi ò báyìí tí ì sílẹ̀ kì í ṣe é yọ ìdí rèwù tí ẹgbẹ́ òṣèlú all Progressive congress apc tó fi mú àwọn ọjọ́ tuntun fún ètò ìdìbò abẹ́nú sípò ààrẹ àtàwọn ètò ìdìbò abẹ́nú míì èyí ló wà nínú nínú àtẹ̀jáde láti pàṣẹ akọ̀wé ìpolongo àpapọ̀ ẹgbẹ́ òṣèlú náà Felix Morka gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe sọ wọ́n ní ní báyìí ẹgbẹ́ òṣèlú APC ó ti ṣe àtúnṣe sí àwọn àlàkalẹ̀ tòun ti bí ètò ìdìbò abẹ́nú ṣáájú ọdún 2023 bí yóò ṣe lọ sí Morka ló wá jẹ́ kó dìmọ̀ wípé bá a ti ń sọ̀rọ̀ yìí ètò ìdìbò abẹ́nú ti fífa ọmọ oyè kalẹ̀ sípò ààrẹ òun ni yóò wá wáyé ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 20 twenty two bákan náà ló jẹ́ kó ti mímọ̀ ìpè ètò ìdìbò abẹ́nú ti gómìnà àti ti àwọn ọmọ iléègbìmọ̀ aṣojú òun ni yóò wáyé lọ́jọ́bọ̀ ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù karùn-ún bẹ́ẹ̀ ò bá gbàgbé ṣáájú àkókò yìí ní ẹgbẹ́ òṣèlú APC ló ti kọ́kọ́ kéde wípé ètò ìdìbò abẹ́nú sípò gómìnà ìyẹn yóò wáyé lógúnjọ́ oṣù karùn-ún nígbà títí iléègbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ yóò wáyé lọ́jọ́ kejìléníogún oṣù karùn-ún àwọn ọmọ iléègbìmọ̀ aṣojú ìyẹn yóò wáyé lọ́jọ́ kẹrìnléníogún oṣù oṣù karùn-ún nígbà títí lẹ́gbọ̀n aṣòfin àgbà yóò wáyé lọ́jọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù karùn-ún ṣùgbọ́n akọ̀wé ìpolongo àpapọ̀ ti ẹgbẹ́ òṣèlú APC ló wáá jẹ́ kó dìmọ̀ yìí pé ètò ìdìbò abẹ́nú ti lẹ́gbọ̀n. olóòótọ́ kò ní kú ló ní ẹ̀yẹ́ ń pàtó lórí ìròyìn tí ó ṣẹ̀ṣẹ̀ kà tán ìdí rèé tí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC tó fi sún àwọn ọjọ́ tí yóò ṣe ètò ìdìbò abẹ́lé rẹ̀ síwájú bí etí ò bá gbọ́yìn kì í nú kì í bàjẹ́ gẹ́gẹ́ bí a ṣe kà á lórí ìdààmúdààbò kí ẹ àjọ INEC kó má lọ fagilé àwọn ètò ìdìbò ìdí ẹ̀ rèé tí ẹgbẹ́ òṣèlú APC tó fi ṣe àtúnṣe ráńpẹ́ sí àwọn ọjọ́ tí ètò ìdìbò abẹ́lé rẹ̀ yóò wáyé gẹ́gẹ́ bí àṣekà ẹgbẹ́ òṣèlú APC ò fẹ́ kúkú tẹ́kan kó da ipò ẹ̀nù lẹ́ẹ̀mejì nítorí pé ohun tó ṣẹlẹ̀ ní Zamfara lọ́dún 2019 èyí tí ẹgbẹ́ òṣèlú APC pàdánù ipò gómìnà sọ́wọ́ ẹgbẹ́ òṣèlú alátakò People's Democratic Party látàrí pé wọ́n tẹ̀lé ìlànà èyí tí àjọ INEC fà kalẹ̀ irú ẹ̀ ni wọ́n fẹ́ kó wáyé mọ́ kí ni ìlànà tí àjọ INEC fà kalẹ̀. àjọ INEC ló ti pàṣẹ fún gbogbo ẹgbẹ́ òṣèlú pátápátá wípé wọ́n gbọ́dọ̀ fi orúkọ àwọn olùdìbò abẹ́lé ṣọwọ́ sí òun ó pẹ́ pin ó ku ọjọ́ méje kí ètò ìdìbò bẹ́ẹ̀ kó wáyé gẹ́gẹ́ bí lásìkò tí wọ́n ń kó ìròyìn ìjọ lánàá ẹgbẹ́ òṣèlú APC ló ti parí iṣẹ́ tán lórí àkọọ́lẹ̀ orúkọ àwọn olùdìbò abẹ́lé nínú ẹgbẹ́ òṣèlú náà tó sì ṣeé ṣe kó jẹ́ pé lálẹ́ àná ni wọ́n ti fi ṣọwọ́ sí àjọ INEC àbí kó jẹ́ pé àjìmúná náà fi ṣe lówùrọ̀ kùtù òní kí wọ́n fà lé àjọ INEC lọ́wọ́ ìwé ìròyìn nation ló sì kọ ìròyìn náà. nínú ìwé ìròyìn pọ́ǹtì tó jáde láàárọ̀ yìí fún ti ètò ìdìbò àpapọ̀ lọ́dún 2023 Ganduje kọ̀ láti buwọ́lu Amechi sípò ààrẹ òun làkọ́lé ìròyìn tí mo tún kọ́ ń bẹ̀ níbi tá a ti rí kà gómìnà Abdullahi Ganduje ti ìpínlẹ̀ Kano òun ló ti kọ̀ láti buwọ́lu alákòóso tẹ́lẹ̀ rí fún ọ̀rọ̀ ìgbòkègbodò ọkọ̀ Rotimi Amechi fún ti ètò ìdìbò tó ń bọ̀ lọ́dún 2023 Abdullahi Amechi òun ló ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Kano lọ́jọ́rú àná gẹ́gẹ́ bí arapa ìrìn àjò àbẹ̀wò àti ìfikùnlukùn ṣáájú ètò ìdìbò abẹ́nú tẹ̀gbẹ́ òṣèlú APC alákòóso tẹ́lẹ̀ rí Amechi òun ló ti kọ̀wé fipò sílẹ̀ nínú ìṣèjọba ààrẹ Muhammadu Buhari láti lọ konọ́mọ́ èròǹgbà fún ti ipò ààrẹ lábẹ́ àtìbàbà ẹgbẹ́ òṣèlú APC níbi ìpàdé náà eléyìí tó ṣe pẹ̀lú àwọn ìkànnìkan nínú ẹgbẹ́ òṣèlú APC ní Kano Gandu ìlú jẹ́jẹ́ kó ti mọ̀ pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ kú ṣe mọ̀ wípé ìpínlẹ̀ Kánò àpá ọ̀dọ̀ tiwa àwa kì í fẹ́ nà tán wípé apá abí ṣùgbọ́n bó bá ṣe ń lọ sí apá abí bá fì sí ibi tí àwa bá wà ẹni táwa bá ń ṣe tiẹ̀ láìpẹ́ láì jìnà ẹ tó mọ̀ ṣáájú àkókò yìí ó ní ìwé ìròyìn punch ló kọ́kọ́ jẹ́ kó di mímọ̀ wípé àmèṣì òun ló ti sọ fún gómìnà náà wípé òun mọ̀ ó ẹgbẹ́ àwọn èèyàn nínú ẹgbẹ́ òṣèlú apc àti àwọn alátìlẹyìn gàǹdújẹ òun máa pa ibi tí wọ́n fi sí ṣùgbọ́n òun wá sí kánò láti wá bá wọn sọ̀rọ̀ láti wá fi kulukùn pẹ̀lú wọn torí pé láàrin gbogbo àwọn adíje òun nìkan òun lòun pegedé tóun sì fi gbọ́ ọ̀rọ̀ jẹ́ka ìwé ìròyìn punch ló tún jábọ̀ ìpè bẹ́ẹ̀ ò bá gbàgbé àmèṣì ló ti ṣe irúfẹ́ àbẹ̀wò náà sí gómìnà ìpínlẹ̀ èkó babájídé sanwóolu tó sì jẹ́ pé èsì tí gómìnà sanwóolu fún òun ní pé gómìnà tí wọ́n tẹ́lẹ̀ rí bọ́lá tinúbú òun ló jẹ́ ẹni tí gbogbo wọn tí wọ́n rọ̀gbà yíká bẹ́ẹ̀ kẹ̀rẹ́ nígbà tá améṣí máa sọ̀rọ̀ améṣí ní òun dángájíà ju tinúbú lọ torí pé ọ̀pọ̀lọpọ̀ ipò òun lòun ti dì mú ìròyìn ẹ̀ wà nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí. nínú ìwé ìròyìn pen pushing níbẹ̀ ni ìròyìn lélẹ́yìí wà níbi tí ilé-ẹjọ́ gíga àpapọ̀ tó fi ìlú Òṣogbo ṣe bùjókòó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé aṣòfin àgbà Adémọ́lá Adélékè òun ni ojúlówó ọmọ oyè fún ipò gómìnà látinú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party nínú ètò ìdìbò láti yan gómìnà tuntun ní ìpínlẹ̀ Ọ̀ṣun èyí tí ètò ìdìbò náà yóò wáyé ní ọjọ́ kẹrìndín ní ogún oṣù keje ọdún yìí ìwé ìròyìn pen múròyìn náà wáyé pé nínú ìdájọ́ rẹ̀ onídàájọ́ nathaniel ayọ̀ emmanuel nígbà tó ń gbé ìdájọ́ náà kalẹ̀ lọ́jọ́rú àná ló jẹ́ kó di mímọ̀ wípé ètò ìdìbò èyí tí ètò ìdìbò abẹ́lé èyí tí wọ́n ṣe ní wodif center ní ìlú òṣogbo ní ọjọ́ kẹjọ oṣù kẹta ọdún yìí èyí tí wọ́n ti fa dọ̀tún babayẹmí kalẹ̀ ni kò bá òfin mu tí ilé ẹjọ́ sì fagilé ẹ̀ka ìròyìn tó kù nínú ìwé ìròyìn pen pushing. nínú ìwé ìròyìn pọ́ǹchì tó jáde láàárọ̀ yìí àkọlé kan tún rèé tó sọ wípé fún ti ètò ìdìbò lẹ́kìtì lọ́dún 2022 ẹ ṣe lòdì sí àwọn ẹgbẹ́ òṣèlú tí ò bá ti fi tóbìnrin ṣe o Bísí Fáyẹmí òun ló wí bẹ́ẹ̀ àríkà wípé olórí Bísí Fáyẹmí tó jẹ́ ìyàwó gómìnà ìpínlẹ̀ Èkìtì Káyọ̀dé Fáyẹmí òun ló ti fi ọ̀rọ̀ àmọ̀ràn ṣọwọ́ sí gbogbo àwọn obìnrin lẹ́kìtì láti kọtí ọ̀gbọ̀n sí ẹgbẹ́ òṣèlú tí ò bá ti ní ìlànà tó gúnmọ àbí ààtò àbí fífi ti àwọn ẹ̀yà obìnrin ṣe pẹ̀lú àlàyé pé bẹ́ẹ̀ bá lọ dìbò fúnrúfẹ́ àwọn òṣèlú bẹ́ẹ̀ tí ò tẹ ẹ̀ka obìnrin kún tàbí tí ò ní ètò kan tó nítumọ̀ fún ẹ̀yà obìnrin ó ní eléyìí ó lè mú ìfàsẹ́yìn bá àṣeyọrí àbí ipa tó làmìlaka ti ẹgbẹ́ òṣèlú APC tó ti kó nínú ìgbésí ayé àwọn obìnrin níbẹ̀ ló ní sánsan ó ní ìyàwó gómìnà ló ti sọ wípé àwọn ẹgbẹ́ alátakò ti ń bẹ nípìnlẹ̀ náà ó ní wọn ní ètò tó gúnmọ́ fún àwọn obìnrin ìyàwó gómìnà ló sọ̀rọ̀ nílùú Adó olúlu ìpínlẹ̀ náà níbi ètò kan tí wọ́n gbé kalẹ̀ láti pàṣẹ ẹgbẹ́ àwọn obìnrin nínú òṣèlú tí wọ́n pè ní Ekiti women in politics láti gbárùkù ti ọmọ òye sípò gómìnà lábẹ́ àti bàbá ẹgbẹ́ òṣèlú APC ń bẹ̀ ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí. ìròyìn etí ọba ńlé etí ọba lókòrè e láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta ó yá lójú ọjà bá mi. ẹ kú o. ọmọ mi ìyẹ̀rú òkín o máa ṣètọ́jú ìwọ náà. ẹ gbọ́ bá mi. wọ́n lára ò mókun. ó ṣeé ṣe ní ìrìn náà ni. igun ara ò máa san mi. iṣan ara ń fà mí so. oríkèéríkèé ara ń dùn mí. ìbàdí tòun ìgbàrúkọ jẹ́ tèmi. ẹlẹ́rìí dáadáa. láì tí ìdàgbà tó bẹ́ẹ̀. gbogbo oògùn tí mò ń lò ló ń já sí pàbó. mo ti fọ̀rọ̀ yí lọ àwọn èèyàn. ohun tí wọ́n sọ ni pé kálọ̀rì gògì capsule. wọ́n ní oògùn náà gbòǹgbò egbògi tó kápá rí ni. lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo ti yá lọ bá yín e lura. kára yín wà pa ah ò ṣe rẹ ọmọ mi. mustif capsule ó wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn nílùú abẹ́òkúta mustif capsule wà ní ìdẹ̀ra pharmacy ìbàrà àti oníkólóbó triple value pharmacy láfẹ́nwá àdúrà nígbà pharmacy ìbẹ̀rẹ̀kòdó tubos pharmacy abiolawe leota farm pharmacy ṣàpọ̀n calendar pharmacy ìjàyè adi additional pharmacy òkèèrè ocean pharmacy sabo road arọ́jọ pharmacy ọbántoko iléeṣẹ́ tèmítáyọ̀ prado medical nigeria limited ló ń ṣe mustif capsule jáde láti mọ gangan ibi tẹ́ ẹ ti lè rí mustif capsule aládùúgbò yín ẹ pé 08103 three 69434. abarakatu lilayi limited àlàáfíà olóhùn kó máa bá gbogbo yín dé o pàtàkì jùlọ èyí tẹ́ fẹ́ rìnrìn àjò mímọ́ mọ́ bẹ̀rù mọ́ fòyà iléeṣẹ́ abarakatu lila àwọn ni kò bá rìnrìn àjò lọ́dún yìí bó ṣe wú mọ́ra tàbí hajj wọ́n ti dúró sẹpẹ́ fún yín ìrìn àjò láti ilé yín dé Jẹ́dà dé ìlú Mọ̀dínà ìrọ̀rùn ló bá dé yẹ́sì tún wá padà sí Mẹ́kà pẹ̀lú àwọn ètò tó yè koro ni ilé gbígbé dìrọ̀rùn yára dé àwọn àyànṣe àti àwọn ọkọ̀ ọlọ́yẹ tí yóò mọ̀ gbé yín débẹ̀ àwọn dókítà akọ́ṣẹ́mọṣẹ́ pẹ̀lú àwọn àlùfáà wọn dáńtọ́ àwọn náà ni wọ́n mọ̀ dá yín lẹ́kọ̀ọ́ àyè ìsọdíẹ̀díẹ̀ náà tún wá wà fún yín ìtìmọ̀ bọ̀ níl iléeṣẹ́ alubarakatulila tó wà ní eight two along federal housing estate road olomori abeokuta at alphabet plaza ní whitestone group suite one to five thirty five magodo ìṣẹ́ni road magodo phase one wọ́n tún wà ní shop thirty one abraham adesanya shopping complex onípan lagos tàbí kẹ́ẹ̀pù wọ́n sórí zero eight one zero two eight four one seven sixteen tàbí zero nine zero three four eight six nine zero six six alubarakatulila àwọn ni mò ń bá lọ o. hello bayo ojú ọ̀nà márosẹ̀ yẹn ni mo wà báyìí níbẹ̀ lọkọ̀ mi dẹnu kọlẹ̀ sí kódà mi ò ní. dákun ọ lówó pé tó tó láti tẹ̀síwájú pẹ̀lú pé yìí. rárá o kò jẹ́jẹ́ bẹ́ẹ̀. kí ni ìdí. Ah, ìpè ń ṣe pàtàkì gan-an ni. o bá ti rìsáàjì ń gbà náà. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n mi ò sí níbi tí mo ti lè rìsáàjì báyìí. ọ̀ ṣe kúkú yáwó ìpè lẹ́ǹkan. ẹ yáwó ìpè kẹ̀ báwo. Ah, pẹ̀lú borrow me credit o lè yáwó gbé kó o sì san padà lẹ́yìn náà bẹ́ẹ̀ ló rọrùn ìwọ sá ti pè star three two one ash kó sì jẹ́ láṣẹ bẹ́ẹ̀. lóòótọ́ ó ti lọ wà jù. lóun dúró ti ni nígbà tó jà jù lọ báyọ̀ bí mo ṣe ń sọ lọ ọkọ̀ mi dẹnu kọlẹ̀ níbí. sọ̀rọ̀ báyìí sanwó lẹ́yìn náà pẹ̀lú Glo Borrow Me Credit. Glo Unlimited. tún káàbọ̀ padà a ṣì wà lórí ìròyìn etí ọba ń lé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta. ìròyìn tí a fi ń tẹ̀síwájú òun ló wà nínú ìwé ìròyìn nation níbi tí a ti kà á pé àwọn tí yóò lọ díje tí yóò lọ dìbò ètò ìdìbò abẹ́lé fún ipò ààrẹ ni wọ́n ti di ìyàwó ọ̀sìnkì báyìí tí ó sì jẹ́ pé gbogbo àwọn tí wọ́n ní èròǹgbà láti díje fún ipò ààrẹ lórílẹ̀‐èdè yìí ni wọ́n ń ṣẹ́jú sí wọn pé tèmi ni ó gbà tèmi ni ó fẹ́ kò sí ẹnìkan tó ní èròǹgbà láti díje fún ipò òṣèlú nírú àsìkò yìí èyí tó lè yọwọ́ ní pọ̀sìn àbí tó lè mọ́ wọn lójú gẹ́gẹ́ bí ìwé ìròyìn nation ṣe ṣe àlàyé òní ní báyìí gbogbo àwọn tí ó ní èròǹgbà fún ipò kan àbí míì ní pàtàkì fún ipò ààrẹ orílẹ̀-èdè yìí ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbọ̀n lẹ́yìn àwọn tí yóò dìbò abẹ́lé náà tí wọ́n sì sọra wọn di ọkọ ọmọge tó ń wẹ̀ lódò tí gbogbo ọmọge ń yọwọ́ ọṣẹ ìwé ìròyìn nation jẹ́ kó di mímọ̀ wípé lára àwọn ẹwà èyí tó wà nínú ètò òṣèlú abẹ́lé nìyẹn níbi tí ẹ ti fẹ́ dìbò yan aṣojú tí yóò lọ ṣojú yín ní inú ìjọba gẹ́gẹ́ bí a ìròyìn náà ètò ìdìbò abẹ́lé láti yan ọmọ òye nínú ẹgbẹ́ òṣèlú all progressives congress apc fún ipò ààrẹ òun ni yóò wáyé ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún yìí bó tilẹ̀ jẹ́ pé ṣáájú àkókò yìí ni àwọn tó ní èròǹgbà láti díje fún ipò náà ti bẹ̀rẹ̀ sí ní rìnrìn láti rí i pé tiwọn ni ó borí lára àwọn èèyàn jàǹkànjàǹkàn èyí tí wọ́n gbé àpótí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú apc láti rí aṣíwájú bọ́lá ahmed tinubu àwọn tó kù tí wọ́n nífẹ̀ẹ́ sí ipò náà ní igbákejì ààrẹ yẹmí ọ̀ṣínbàjò gómìnà ìpínlẹ̀ cross river ben ayade ẹlẹ́gbẹ́ ti ìpínlẹ̀ ebonyi dave umai gómìnà ìpínlẹ̀ èkìtì káyọ̀dé fáyẹmí gómìnà ìpínlẹ̀ kogi yàyà bello àti ìgéwá tí òun jẹ́ gómìnà àti gómìnà jigawa gómìnà muhammed badaru ìròyìn ẹ̀ kù sínú ìwé ìròyìn nation. nínú ìwé ìròyìn pọ́ǹchì tó jáde láàárọ̀ yìí lórí ọ̀rọ̀ pé akọ̀wé fipò sílẹ̀ àbí a ò kọ̀wé fipò sílẹ̀ buhari ni yóò sọ bí orí ń bẹ̀sẹ̀ rè fún malami ngige àtàwọn tó kù lai muhammed òun ló wí bẹ́ẹ̀ àríkà wípé ní báyìí àwọn alákòóso kan nínú ìṣèjọba ààrẹ muhammadu buhari tó jẹ́ wípé wọ́n ti sọ pé àwọ̀ ò díje du ipò mọ́ ló jẹ́ pé ní báyìí ẹsẹ̀ wọn ṣì ń mì nínú ìṣèjọba ààrẹ muhammadu muhammadu buhari èyí ló jẹyọ gẹ́gẹ́ bí alákòóso fẹ́tò rẹ̀ àti àṣà lai muhammed bó ṣe jẹ́ kó dìmọ̀ pé ààrẹ muhammadu buhari òun nìkan ni yóò sọ ohun tó kàn lórí àwọn alákòóso náà wọ́n ní títí di ọjọ́rú àná alákòóso fọ́rọ̀ àwọn obìnrin pauline tanin amòfin àgbà pátá nílẹ̀ wa tó tún jẹ́ alákòóso fẹ́tò ìdájọ́ abubakar malami alákòóso níléeṣẹ́ tó wà fọ́rọ̀ ohun àlùmọ́ọ́nì epo petro timi priseva àti alákòóso fọ́rọ̀ àwọn òṣìṣẹ́ Nàìjíríà àti ìgbanisíṣẹ́ Chris Ngige ni wọ́n ti ju àwà sílẹ̀ nínú eré ìjẹsípò ààrẹ wípé ní báyìí àwọn ti fẹ́ padà sẹ́nu iṣẹ́ wọn nígbà tó wá ń bá wọn akọ̀ròyìn ilé ìjọba sọ̀rọ̀ lópin ìpàdé ìgbìmọ̀ ìṣèjọba àpapọ̀ ilẹ̀ wa lọ́jọ́rú àná alákòóso fẹ́tọ́ròyìn àti àṣà Lai Muhammed ló jẹ́ kó di mímọ̀ wípé òun ò tí ì lè sọ báyìí o wípé bóyá àwọn èèyàn tí wọ́n ti ju àwà sílẹ̀ nínú eré ìje bóyá ààrẹ Buhari yóò tún kí wọn káàbọ̀ padà ṣùgbọ́n ó jẹ́ kó di mọ̀ pé bóun ti ń sọ̀rọ̀ yìí ààrẹ Buhari nìkan òun ló láṣẹ láti lè sọ bóyá nínú ìkọ̀wé fipò sílẹ̀ wọn bóyá bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ máa gbà lọlé lọ́jọ́ kó àbí pé bóyá wọn yóò tún kí wọn káàbọ̀ padà sínú ìṣèjọba lákọ̀tún ìwé ìròyìn Punch tó jáde láàárọ̀ yìí ló mú wá ẹ jẹ́ kí arìnrìn àjò ìròyìn lọ sí inú ìwé ìròyìn Vanguard níbi tí a ti kà á wípé ẹnìkan tó ní èròǹgbà fún ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party fún ètò ìdìbò gbogbogbò lọ́dún 2023 láti yan ààrẹ tuntun sípò ẹni náà tó ti gbà kan rí jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀‐èdè yìí Alhaji Atiku Abubakar ló ti rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn tí yóò dìbò abẹ́lé láti ìpínlẹ̀ Katsina wípé kí wọ́n dúró ti òun nírú àkókò yìí kí wọ́n má kọ òun sílẹ̀ níbi ètò ìdìbò abẹ́lé láti yan ọmọ oyè fún ipò ààrẹ àtìkù ẹni tí ó sọ̀rọ̀ èdè mímọ̀ lákòókò tó ń bá àwọn olùdìbò abẹ́lé láti ìpínlẹ̀ katsina sọ̀rọ̀ ó ní òun nílò àdúró tiwọn nírú àkókò yìí ó sì fi ẹ̀sùn kàn wípé lọ́dún 2019 níbi ètò ìdìbò láti yọ ààrẹ ó ní ìpínlẹ̀ katsina ní ẹgbẹ́ òṣèlú apc ti jí ìbò àti àwọn ìpínlẹ̀ mẹ́rin míì ó wá rọ àwọn olùdìbò láti ìpínlẹ̀ Katsina wípé kí wọ́n má gbà kírú ilé ìtúsẹ̀lẹ̀ lọ́dún 2023 ó ṣàlàyé síwájú sí wípé ètò ìdìbò gbogbogbò tọdún 2019 ìpínlẹ̀ Katsina ó wà lára ìpínlẹ̀ èyí tí ẹgbẹ́ òṣèlú APC ti ṣe màgòmágó ìbò ó ní àwọn ìpínlẹ̀ èyí tí wọ́n tuntun jí ìbò àwọn ní àwọn ìpínlẹ̀ mẹ́rin míì ti ṣe ìpínlẹ̀ Kano Kaduna borno àti yobe ó wá dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn ìpínlẹ̀ katsina fún àdúrótì wọn fún ẹgbẹ́ òṣèlú pdp ó ní òun sì nígbàgbọ́ pé irú àkókò yìí wọn ò ní fi àyè lẹ̀ fún àwọn jàgùdà tí wọ́n ń jí ìbò láti jí ìbò wọn ìwé ìròyìn Vanguard ló sì kọ ròyìn náà. nínú ìwé ìròyìn platform times ó jáde láàárọ̀ yìí ẹni máa já kaṣú òkèlè ọ̀fẹ́ ó di dandan kó gbọ́mọ olóúnjẹ jò àkọlé kan rèé ń bẹ̀ tó ń jẹ́ kó ti mímọ̀ ìpè àdíje sípò òṣèlú lẹ́kùn ìdìbò kínní gúúsù abẹ́òkúta àárí ibi ló ṣe àtúnṣe sí àwọn ojú òpópónà lẹ́kùn ìdìbò rẹ̀ níbẹ̀ náà láti rí kà wípé àdíje sípò ọmọlẹ́gbìmọ̀ ẹgbẹ́ òṣèlú APC lẹ́kùn kínní ìjọba ìbílẹ̀ gúúsù Abẹ́òkúta ìyá Abẹ́òkúta South constituency one ọ̀nàrẹ́bù Lánrè Àríbì ló ṣe àtúntò. TheTalkMusic.com Mm, it's okay, hype media. àwọn ọlọ́kọ̀ tí wọ́n bá ń fojú winá rẹ̀ lásìkò tí wọ́n bá ń gba ojú ọ̀nà náà wọ́n ní bákan náà òun ló jẹ́ pé ẹni náà ó ti kó ipa tó làmìlaka lásìkò tí yanpọ̀yanpọ̀ ti covid-19 tó ṣẹlẹ̀ lọ́dún 2020 ìwé ìròyìn platform times tó jáde láàárọ̀ yìí. ẹ jẹ́ kí a wo ìwé ìròyìn Nigerian Tribune níbẹ̀ òun ni a ti rí ìròyìn eléyìí níbi tí a ti ń kà á wípé àwọn ọlọ́pàá àti àwọn òṣìṣẹ́ elétò ààbò DSS ni wọ́n ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí ẹgbẹ́ ọlọ́kọ̀ èrò LURT wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n má ṣe ìwọ́de alálàáfíà nítorí pé ìjọba yóò yanjú gbogbo ìṣòro èyí tó ń dojúkọ ẹgbẹ́ náà ìgbìmọ̀ afúnṣọ́ ní ìpínlẹ̀ èkó èyí tí alhaji fatai adesina èyí tó léwájú rẹ̀ nínú ìpàdé bòńkẹ́lẹ́ tí wọ́n ṣe pẹ̀lú àwọn òṣèlétò ààbò dss àti àwọn òṣìṣẹ́ àwọn iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó níbẹ̀ ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé kí wọ́n sì já lórí ìwọ́de èyí tí wọ́n ní àwọn fẹ́ ṣe ìwé ìròyìn Nigerian Tribune ló kọ ròyìn náà. nínú ìwé ìròyìn traffic reporter tó jáde láàárọ̀ yìí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ fẹ́ fi ojú òpópónà ògbómọ̀ṣọ́ sí ìsẹ́yìn sọrí àlàó àkàlà bó bá ti parí tán òun làkọ́lé ìròyìn tí mo kà níbi tó ń jẹ́ kó dìmọ̀ pé gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ ṣèyí mákindé ló ti kéde wípé ojú òpópónà ògbómọ̀ṣọ́ sí ìsẹ́yìn ní kété tó bá ti ṣe gẹrẹmẹjẹ dáadáa tó ti dùn ún gbà ó ní wọn yóò fi sọrí gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ náà Adébáyọ̀ Àlàó Àkàlà gómìnà Mákindé ló sọ eléyìí di mímọ̀ nígbà tó ń bá wọn ṣe tó ń bá wọn ṣiṣọ́ lójú ètò ìyẹn àtúnṣe sí ojú òpópónà Ògbómọ̀ṣọ́ sí Ìṣẹ̀yìn ìyẹn oní kìlómítà mẹ́rìndínlọ́gọ́rin ó lé díẹ̀ wọ́n ní èyí ló ń jẹyọ lẹ́yìn ìpapòdà ògbúná gbòǹgbò olóṣèlú náà tó yẹ kó darapọ̀ mọ́ láti ṣiṣọ́ lójú ọ̀nà náà ìwé ìròyìn tropic reporter ìròyìn etí ọba ńlé etí ọba lóko láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta ọ̀yá ẹ̀já polówó ọjà ẹmu tó ṣẹlẹ̀ a lọ wá akọ màálù abiwo gàgàrà méjì epo pupa adìẹ ìbílẹ̀ ẹja ọsàn àti epo bẹntiró fifty litres a ó wá ṣàwọn ètò yẹn a ó máa wá wípé télélẹ̀ awo àfihàn kú fọyangí adíá fún apò ògbẹ́. ó tó. ṣètòrí omi borehole náà ni gbogbo kátikàti yìí baba landlord má lọ ní jìbìtì pé akọ́ṣẹ́mọṣẹ́ tó dáńtọ́ ìyẹn onyx geoservices with advanced technology and precision geophysical equipment onyx geoservices á bá yín gbẹ́ borehole tó ń sun omi gidi ní báyìí ẹ̀dínwó tí ò lẹ́gbẹ́ wà lórí geoservices survey àti borehole gbígbẹ́ huge discount on drilling and geophysical survey onyx geo services ò lẹ́lẹ́gbẹ́ ẹ kàn sí wa lónìí ládojúkọ mobile filling station oníkólóbó abẹ́òkúta zero eight zero six eight nine zero five zero eight zero eight zero six two three four one nine nine three zero eight zero six two three four one nine nine three zero six eight nine zero five zero eight three tàbí zero eight zero six. 234-1993-0806-234-1993. Promo runs till end of April 2022. Onyx Geo Services. Water is life. Glo fún mi ní káàdì pé ológun ẹgbẹ̀rún náírà twenty thousand lọ́fẹ̀ẹ́ ṣáà ti so nọ́mbà ìdánimọ̀ rẹ NIN pọ̀ mọ́ òpó ìpè Glo rẹ nípa títẹ star one zero nine hash ó simple gan ni bónọ́ọ̀sì yìí tó káàdì pé ológun ẹgbẹ̀rún náírà twenty thousand ó sì wà fún àwọn oníbàárà tuntun àti àwọn oníbàárà wa tẹ́lẹ̀tẹ́lẹ̀. Glo Unlimited. adébọ̀wálé olùdọ̀sùn nigeria limited ń wá alágbàtà fún kani tissue paper jákèjádò orílẹ̀-èdè nàìjíríà kí ni à ń pè ní kani tissue paper gan-an kani tissue paper jẹ́ bébà ìnuwọ́ ìnujú obìnrin tún lè lò láti fi ṣe nǹkan oṣù pàápàá torí pé ó funfun pin ó kì í lọ́wọ́ ó ní gbọ́ọ̀rọ̀ ó sì ní pẹlẹbẹ tí ó ṣe é lò nínú ilé ìdáná nínú ọkọ̀ ibi ayẹyẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ohunkóhun tí a bá fi kani tissue paper nù ṣíkún ni yóò fà á mu kì í túká yángányángán nítorí pé àṣejáde látara igi tí kò ní èròjà apanilára nínú kani tíṣù pépà a tún lè fi nu ìdí tàbí ẹnu fún ọmọdé ó dára lọ́pọ̀lọpọ̀ fún lílò nínú ilé àti òde ẹ lè kàn sí wa ní kìlómítà fourteen Lagos Abẹ́òkúta express ní ìdójúkojú oko Ọbásanjọ́ tàbí kí ẹ pè sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí zero seven zero three zero six five four zero five eight tàbí zero eight zero five eight two eight five zero nine zero èrè gọbọi wà fún ẹnikẹ́ni tí ó bá jẹ́ alágbàtà fún kání tíṣù pépà kàn sí wa lónìí kí ìwọ náà tọwọ́ ìfàbọnu. Bye. ẹ tún káàbọ̀ padà a ṣì wà lórí ìròyìn etí ọba lé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta. ó jìyà rí wá lọ wo bí wọ́n ṣe ń lu àwọn àgbàlagbà ní pẹ̀tẹ́pẹ̀tẹ́ àdá lákòókò tí àwọn jàǹdùkú olóṣèlú tí wọ́n ya wọ ìlú ìlọrin nílé ẹgbẹ́ èyí tó jẹ́ ti igun kan nínú ẹgbẹ́ òṣèlú social democratic party lákòókò tí wọ́n ń ṣe ìpàdé pẹ̀lú àwọn oníròyìn àwọn jàǹdùkú òṣèlú náà ni wọ́n fẹ́rẹ̀ tó ogún tí wọ́n sì fi agídí wọ ibùdó èyí tí alága igun kan nínú ẹgbẹ́ òṣèlú SDP ní ìpínlẹ̀ Kwara ní ìfẹ́lódùn ẹ̀dà James Ọlájídé àti àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú náà ti ń ṣe ìpàdé pẹ̀lú àwọn oníròyìn nígbà tí àwọn jàǹdùkú náà wọlé ìwé ìròyìn Platform Times tó ń ròyìn wá kó di mímọ̀ wípé ẹ wá wo bí wọ́n ṣe ń wọ́ ẹ̀ẹ́dà ọlájídé tí wọ́n ń wọ tuurutu nílẹ̀ tí wọ́n sì ń lù ú bíi màálùú tó da igba wàrà ìyàwó fúlàní nù wọ́n lù ú nígbà tí wọ́n lù ú tán ní àlùbami wọ́n wá mú aṣọ tó wà lọ́rùn rẹ̀ agbádá rẹ̀ wọ́n sọ di àkísà tí wọ́n sì ṣí fìlà lórí ẹ̀ tí wọ́n fi gba lórí wípé kó fọwọ́ fa etí kó máa ṣe ọlọ́mọ kúùyà bẹ́ẹ̀ ni wọ́n ń pariwo wípé gbogbo owó èyí tó lọ gbà lọ́wọ́ àwọn kan ni yóò pọ̀ láì jẹ́ bẹ́ẹ̀ ẹ̀mí ẹ̀ àfàìmọ̀ kó má bọ̀ sí ìwé ìròyìn Platform Times ló kọ ìròyìn náà. ìyẹn dànù ah. nínú political party. wọ́n dà nǹkan. ṣe é rí pọ́ ọmọ yìí nǹkan dé báyìí nínú ìwé ìròyìn pọ́ǹchì tó jáde láàárọ̀ yìí níbẹ̀ láti rí eléyìí tó ń sọ wípé fún ti ìyanṣẹ́lódì alágbára ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè nàìjíríà ni wọ́n ti ń dúnkokò báyìí o láti lọ dí gàgà gbogbo àwọn pápákọ̀ òfurufú òun làkọ́lé ìròyìn eléyìí tá àríkà àríkà ń bẹ̀ lẹ́lẹ́kùnrẹ́rẹ́ wípé ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè nàìjíríà ẹkùn ti ìwọ̀ oòrùn gúúsù ó ní wọ́n ti jẹ́ kó di mọ̀ wípé ní báyìí o àwọn ti ṣètò sílẹ̀ sẹ́pẹ́sẹ́pẹ́ láti lọ dí gàgà gbogbo àwọn pápákọ̀ òfurufú látàrí ìkùnà ìjọba àpapọ̀ láti yanjú ìyanṣẹ́lódì alágbára eléyìí tí ẹgbẹ́ àwọn olùkọ́ láwọn ilé ẹ̀kọ́ ga yunifásitì àtàwọn òṣìṣẹ́ ètò ẹ̀kọ́ tí wọ́n gùn lé nínú àtẹ̀jáde tí wọ́n fi síta fáwọn akọ̀ròyìn pọ́ǹchì lọ́jọ́rú àná tí wọ́n sì buwọ́lù láti pàṣẹ olórí ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ nílẹ̀ nàìjíríà nàìjíríà àti ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ yunifásitì lẹ́kùn ìwọ̀ oòrùn gúúsù ni wọ́n jẹ́ kó di mímọ̀ wípé olùdarí ẹgbẹ́ náà adégbòye ọlátúnjì àti gbogbo àwọn èèkàn èèkàn ni wọ́n jẹ́ kó di mímọ̀ wípé ní báyìí o sùúrù àwọn ti pín lórí ìyanṣẹ́lódì náà wọ́n wá jẹ́ kó di mímọ̀ pé ṣáájú àkókò yìí òun ni ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lẹ́ka ìgbòkègbodò ọkọ̀ òfurufú wọ́n kọ́kọ́ kéde wípé àwọn ni lẹ́lẹ́yẹ̀ òsọ́kà níjọba àpapọ̀ pè wọ́n láti ṣe ìpàdé ìfikùnlukùn jẹ́ pé ìyanṣẹ́lódì náà ó kásẹ̀ kúrò ńlẹ̀ kí ló wá ṣẹlẹ̀ láàrin ìjọba àpapọ̀ àti ẹgbẹ́ asuu tó wá jẹ́ pé àwọn akẹ́kọ̀ọ́ ni wọ́n ń fojú winá kò yẹ kó rí bẹ́ẹ̀ ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí ló mú wá. lórí ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ kan náà rèé à ń torí ọ̀jájà ọ̀já ló ń jà lẹ́yìn òun àwọn akẹ́kọ̀ọ́ méjì nílé ẹ̀kọ́ náà èyí tí wọ́n jọ ń ṣe ṣàṣírínṣin alákòókò gbọ̀nàgbọ̀nà lẹ́yìn tí wọ́n ti mu oògùn olóró tí ìgbàgbọ́rọ̀ mọ́ wípé kò lè ṣe lẹ́yìn tramadol ìwé ìròyìn pen pushing múròyìn wá wípé àwọn akẹ́kọ̀ọ́ méjèèjì náà ni wọ́n ti kí ayépo dìgbò ṣe ìwé ìròyìn pen jẹ́ kó di mímọ̀ wípé àwọn olùṣàkóso ilé ẹ̀kọ́ poli ìbàdàn ti fi orúkọ àwọn akẹ́kọ̀ọ́ méjèèjì léta orúkọ àkọ́kọ́ èyí tó jẹ́ ọkùnrin ní ọ̀rọ̀mídayọ̀ Daniel tó wà ní ẹ̀ka tí wọ́n ti ń kọ́ṣẹ́ nípa ìmọ̀ ẹ̀rọ àti orúkọ obìnrin ní Adeleke Aramide tí òun wà ní ẹ̀ka èyí tí wọ́n ti ń kọ́ṣẹ́ ní ṣíṣe àkóso okòwò alukoro fún ilé ẹ̀kọ́ náà Adéwọlé Ṣọládòyè jẹ́ kó di mímọ̀ wípé Ọ̀rọ̀mídayọ̀ Daniel òun ló fi ayé sílẹ̀ lọ́jọ́ ajé nígbà tí ọ̀rẹ́bìnrin rẹ̀ tí wọ́n jọ ṣe ṣàṣeréṣe alákòókò gbọ̀nàgbọ̀nà Arámidé Adélékè ni wọ́n gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn ìkọ́ṣẹ́ ìṣègùn ti ilé ẹ̀kọ́ fásitì Ìbàdàn fún ìtọ́jú kó tó di pé ó ju àwà sílẹ̀ lẹ́yìn àkókò díẹ̀ ìwé ìròyìn pen pushing ló sì kọ ìròyìn náà. nínú ìwé ìròyìn pen pushing tó jáde láàárọ̀ yìí bá a mú ìròyìn kan jáde nílé ẹ̀kọ́ kan tó wà nìbàdàn níbẹ̀ òun láti rí àkọlé eléyìí ó tó sọ wípé àwọn akẹ́kọ̀ọ́ dí gàgà iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó wà nílùú ìbàdàn láti fi ẹ̀hónú hàn lòdì sí ìyanṣẹ́lódì tí àwọn olùkọ́ wọn gùn lé òun làkọlé ìròyìn tá a tún rí kà ń bẹ̀ níbi tá a ti rí kà wípé àwọn akẹ́kọ̀ọ́ ni wọ́n ń ṣe ìwọ́de alágbára lòdì sí ìyanṣẹ́lódì lòdì tí ẹgbẹ́ àwọn olùkọ́ láwọn ilé ẹ̀kọ́ ga yunifásitì asuu tí wọ́n gùn lé tó sì jẹ́ pé lọ́jọ́ ìṣẹ́gun ni wọ́n lọ dí gàgá ẹnu ọ̀nà iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó wà ní ìkọ́làbà nílùú ìbàdàn olúlu ìpínlẹ̀ ọ̀yọ́ ìwé ìròyìn pen pushing ló jábọ̀ wípé àwọn akẹ́kọ̀ọ́ náà ni wọ́n gbé onírúurú àkọlé lọ́wọ́ lára èyí tí wọ́n sọ pé ètò ẹ̀kọ́ tí ò ní kọ́nu kọ́ ọ ẹ̀tọ́ wa ni ìyẹn education is our right not a privilege wọ́n ní kan tún kọ́ síbẹ̀ ní pidgin mọ́ àmọ́ yorùbá wípé àìṣá want to graduate ṣá ìyẹn ní pé mo fẹ́ kẹ́kọ̀ọ́ jáde kẹ́kọ̀ọ́ gboyè ẹlòmíì àkọlé tó ń gbé lọ́wọ́ ò ní pé jíjókòó ńlé lónìí lọ́la ó mà ti sú wa ètò ẹ̀kọ́ tó lọ gerege òun ló yẹ kó jẹ́ ẹ̀tọ́ wa wọ́n wá jẹ́ kó dìmọ̀ pé àwọn olùwọ́de náà ni wọ́n kóra jọ pọ̀ síwájú ilé ẹ̀kọ́ yunifásitì ìlú ìbàdàn láago mẹ́jọ òwúrọ̀ tí wọ́n sì lọ tààràtà sílé iṣẹ́ ìjọba tó sì jẹ́ pé gbogbo lílọ bíbọ̀ àbí ètò iṣẹ́ ṣe lágbègbè lágbègbè náà òun ló dáwọ́ dúró tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn awakọ̀ àtàwọn tí wọ́n rìn àjò iṣẹ́ ni wọ́n lọ iṣẹ́ náà gbà àwọn tí ò ṣẹ́ náà gbà tí wọ́n láwọn aforítì wọ́n ní í ṣe ni wọ́n wá ara ro síbẹ̀ ìwé rìnpẹ́ńpùṣìn ló jábọ̀ wípé hmm, àwọn akẹ́kọ̀ọ́ náà láti pàṣẹ olórí wọn adéwọlé adéyínká nígbà tí wọ́n ń bá wọn akọ̀ròyìn sọ̀rọ̀ jẹ́ kó dimọ̀ pé àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ ọ̀hún tó ń lọ bíi ẹgbẹ̀rún lọ́nà ogójì forty thousand students ló jẹ́ pé ilé ni wọ́n wà báyìí o látàrí ìyanṣẹ́lódì tí ẹgbẹ́ asuu gùn lé ìwé ìròyìn pen pushing tó jáde láàárọ̀ yìí ló mú wá. nínú ìwé ìròyìn punch níbẹ̀ láti kà á wípé agbègbè kan ní olúlulẹ̀ wa àbújá ní wàhálà ti ṣẹlẹ̀ ńbẹ̀ látàrí ti ikú ẹnìkan tí wọ́n tiẹ̀ tí ì mọ ẹyẹ tó ṣú gẹ́gẹ́ bí ìwé ìròyìn punch ṣe jábọ̀ ìròyìn náà ọlọ́kadà kan àwọn ọlọ́kadà àti àwọn tó ń ta ohun èrò ìjà tá a fi ń kọ́lé ní agbègbè náà ni wọ́n jọ ń ta àpòrógan tí wọ́n wà á kò pẹ̀lú ra wọn gẹ́gẹ́ bí a ṣe ka ìròyìn náà ọlọ́kadà kan òun ló gbá arábìnrin kan tíyẹn sì kú lẹ́sẹ̀kẹsẹ̀ èyí ló mú àwọn tó ń ta ohun èròjà ìkọ́lé lágbègbè náà láti mú ọlọ́kadà náà wípé kò ní lọ ìdí lẹ́sẹ̀kẹsẹ̀ ni ọlọ́kadà yìí fi fóònù pé àwọn ẹlẹ́gbẹ́ rẹ̀ ti pé kí wọ́n gba òun wọ́n ti fẹ́ lu òun pa níbí níbẹ̀ ni àwọn ọlọ́kadà tó kù dẹ̀dẹ̀ láì bèrè ẹjọ́ bí ọ̀rọ̀ ṣe di iṣu àtayá yan nìyẹn ẹ̀ka ìròyìn tó kù nínú ìwé ìròyìn punch. kó máa dín lọ́gbọ́lọ́gbọ́ lórí ọ̀rọ̀ àwọn ọlọ́kadà eléyìí ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ èkó láti lè dábọ́ fàákájà àti lọ́gbọ́lọ́gbọ́ nínú ìwé ìròyìn state post tó jáde láàárọ̀ ni mo ti rí i tó ń jẹ́ kó di mímọ̀ wípé ìgbìmọ̀ amúṣẹ́ṣe kan ní ìpínlẹ̀ èkó ó ní àṣẹ ti tọ̀ lọ láti pàṣẹ gómìnà ìpínlẹ̀ èkó babájídé sanwóolu wípé ní báyìí eégún àwọn ọlọ́kadà kò gbọ́dọ̀ dẹ̀kú mọ́ borí o níjọba láwọn ìjọba ìbílẹ̀ kan ní ìpínlẹ̀ èkó gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà àti àṣẹ ọ̀hún bó ṣe jáde wọ́n ní ní báyìí bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kẹfà wọ́n ní kò ní sí lílọ bíbọ̀ àwọn ọlọ́kadà wọn ò gbọ́dọ̀ gan ní wọn o láwọn agbègbè kan látàrí bí wọ́n ṣe gbẹ̀mí onímọ̀ ẹ̀rọ kan tí wọ́n porúkọ rẹ̀ ní David Imo eléyìí tí wọ́n sọ pé fàákàjà wáyé e, láàrin òun àti èrò tó gbé lórí ọ̀rọ̀ nípa chẹ́ǹjì hundred naira lágbègbè Lekki phase one nípínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí lórí àtẹ̀jáde láti pàṣẹ olùdámọ̀ràn pàtàkì fún gómìnà lórí ọ̀rọ̀ ètò ìròyìn wọ́n jẹ́ kó di mímọ̀ wípé ní báyìí ìdájọ́ lọ́wọ́ ara ẹni òun ló ṣokùnfà rírọ́ onímọ̀ ẹ̀rọ náà lọ sọ́run àrèmábọ̀ Girl, you flashy, girl, you bad. Yeah tó pé ọmọ tó flash àwọn ọlọ́pàá ọmọ tó gbask ọmọ tó yáàyè ọmọ tó ṣan ọmọ tó lively what we do tonight please don't tell nobody show ọmọ tó báàgì ọlọ́pàá ọmọ tó jásì ọmọ tó sexy ọmọ tó wẹ́rẹ́ wẹ́rẹ́ bẹ́ẹ̀ yẹn báàgì ìgbìmọ̀ wọn ń tọ́jú ní sexy man rárá. ọmọ yóò bá agboolé jẹ́ ilé ẹjọ́ ìbílẹ̀ tó wà ní ìgàndò lẹ́kọ̀ọ́ ló ti tú ìgbéyàwó láàrin joseph salami àti ṣọlá jayé ọláká lórí wípé wọn ò mọ ẹni tó kúkú jẹ́ bàbá ọmọ kan ṣoṣo èyí tí ìgbéyàwó náà ti ní ìwé ìròyìn pen pushing tó sọ di mímọ̀ jẹ́ kó yé wa wípé ọkọ ìyàwó ló kọ ìwé ìfisùn ṣọwọ́ sí ilé ẹjọ́ wípé òun ò nígbàgbọ́ wípé òun ni òun bí ọmọ kan ṣoṣo èyí tí àwọn bí torí pé oṣù díẹ̀ lẹ́yìn tí àwọn ṣe ìgbéyàwó ni ìyàwó òun bímọ oníṣáájú ìgbéyàwó kò dẹ̀ sí ìbálòpọ̀ láàrin àwọn méjèèjì ta ló wá ní ọmọ èyí tí ó wà nílẹ̀ ìdí ẹ̀ rèé tí ó fi rọ ilé ẹjọ́ pé kó tú ìgbéyàwó náà ká kóun má bàa tọ́jú ọmọ lọ́mọ kó wá di àgbàlagbà tán kí bàbá ọmọ wá yọjú ìwé ìròyìn pen pushing ló kọ ìròyìn náà. nínú ìwé ìròyìn traffic reporter tó jáde láàárọ̀ yìí iléeṣẹ́ ọlọ́pàá rọ́wọ́ tó àwọn afurasí tí wọ́n palẹ̀ mọ́ àwọn akẹ́kọ̀ọ́ greenfield wọ́n sì gba onírúurú ohun ìjà ogun lọ́wọ́ wọn òun làkọ́lé ìròyìn tí ọpọ́n sùkọ̀ taríkà wípé ikọ̀ aramanda eléyìí tó jẹ́ ti ọ̀gá àgbà pátá fáwọn ọlọ́pàá nílẹ̀ wa Usman Alkali Baba òun ló ti gbéná wojú olómoko àwọn apanilẹ́kúnjayé àtàwọn ajínigbé tí wọ́n palẹ̀ mọ́ àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ Greenfield student tó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ onírúurú ohun ìjà ogun ni wọ́n gbà padà lọ́wọ́ wọn tó fi mọ́ owó tó ń lọ bíi mílíọ̀nù méjì owó náírà gẹ́gẹ́ bí alukoro iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ wa CSP Múyìwá Adéjọbí bó ṣe sọ ó jẹ́ kó dímọ̀ pé lára àwọn ohun èlò tí wọ́n gbà padà lọ́wọ́ wọn òun la rí àwọn ìbọn AK forty seven tó ń lọ bíi mọ́kànléní ogójì àti gbogbo àwọn nǹkan míì tí wọ́n kà á lẹ̀ dígbọ̀ndígbọ̀n ìròyìn yẹn wà nínú ìwé ìròyìn Tropic Reporter e, ìròyìn yẹn ni a ó sì máa fi káàdì ètò lówùúrọ̀ tòní ẹ jẹ́ ká wojú òpó ti Facebook olúwa fi kọ́lá mi ọpẹ́yẹmí olúwatóbi Yusuf aṣíwájú gbogbo wọn wọ́n kí wa ní ọ̀túnba ìyanu máa ṣẹlẹ̀ bọ́lá ti tó àmọ̀ pé wọ́n kí wa ní ọmọ bàbá tíṣà àti oníkànga ẹkọ ojúmọ́ mò ń gbàdúrà lórúkọ jésù iṣẹ́ yín ò ní dìṣẹ́ ẹkọ iṣẹ́ àmì martins adégòkè ní akíyẹmí òkìkí ọlá davido wọ́n kí wa ní ẹ káàárọ̀ sà adéyínká adégbìtàn bàbá tíṣà àti olúfẹ́mi oyinẹkan bíṣọ̀bù fresh ìròyìn tí mo fẹ́ dá sí ni àmọ̀ràn tí àwọn ọ̀dọ́ ẹgbẹ́ òṣèlú apc gba àwọn adíje sí ipò ààrẹ tinubu ọ̀ṣínbàjò àti àwọn tó kù àmọ̀ràn tó dáa ní APC shine your face adilakun taofiki wọ́n kí wa ní dọkasi láti Ọlọ́run ṣògo awóyẹmí àwọn náà kí wa ní ìyá súnà ọdẹkúnlé àṣìṣe ọdún tán títí dé ọ̀dọ̀ prince adésínà àkànjá déròmú wọn kí wa àfáà níyàs kátà yíyanjú ẹ̀kọ́ ètò ọpọlọ yóò ní dàrú lọ́la ṣéwù ibrahim níyàs àmì àmúràn tèmi fún àwọn ẹgbẹ́ apc àti pdp ẹni tó bá fà kalẹ̀ ẹni ẹni tí wọ́n fẹ́ fà kalẹ̀ kó jẹ́ ẹni tó ní ìbẹ̀rẹ̀ ọlọ́run lọ́kàn òun ni a fẹ́ Ibrahim Àjùwọ̀n Adéṣẹ́gun Abíọ́dún wọn kí wa ni mo kí ọmọ bàbá tíṣà pẹ̀lú babaláwo fresh ọpọlọ yín ò ní dàrú ọ̀rọ̀ ìdìbò sí ipò president fún ọdún 2023 ló máa jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn adíje fún ipò president yìí mọ bí wọ́n ṣe gbajúmọ̀ tàbí wúlò tó lórílẹ̀‐èdè Nàìjíríà ẹlòmíà gbọ́ èsì ìbò rẹ̀ ṣe ló máa fi ìlú sílẹ̀ èmi ni Alhaji Akíndélé Masgas láti ifọ̀ Sanusi Wasiu adéjùmọ̀kẹ́ ìdòwú arówólò wọ́n gbọ́ àwọn kí wa ni ológbèǹga olúfẹ́mi ṣọ̀gó bíi ẹ káàárọ̀ sá ẹ kó ìtàn bàbá tíṣà tolúfẹ́mi òyìnlẹ́kan olúwa máa fún yín ṣe o ọ̀pọ̀lọ yóò ní dàrú ìfẹ́dàyọ̀ ayọ̀bámi sànúsì wàsíù ẹnìkan náà tún fi kéwú korúkọ ẹ̀ ṣó <laughs> mi n tiẹ̀ mọ́ mi máa pè é ọlábọ̀dé shalom gbogbo wọn kí wa ni akin ọlá saheed dera ẹ kú ètò ọlọ́run yóò máa wà pẹ̀lú yín sà ọ̀rọ̀ síkírẹ́tì ìlú yìí nìkan bá a fi ojú wo saheed ìdẹ́ra láti ṣóyọyè láòyè olùṣègùn wọn kí wa ni àwọn tí wọ́n kí wa nìyẹn wọn bá tá a máa lè mú nìyẹn ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn tí a jọ ṣe ètò lónìí yínká adéríbigbé abúlé alálùbáríkà ọlárin ọlá ọmọ ìyanu tó jẹ́ kẹ́ máa wá paparazzi òun náà dúró tì wá gbágbáágbá. kò gbé kámẹ́rà dání. <laughs> ó yà wá ṣe photoshoot. photoshoot kọ́ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ de màá gbọ́ bó ṣe pé gan. nọ́mbà tí a fẹ́ ṣe àṣekù bẹ́ẹ̀ de seventy five ká tó máa lọ láàárọ̀ yìí. báwo ni afresh máa dé bàbá yóò ebi ti ń pa wá ti rí ìrìkúrì báyìí. yàrá lọ́jọ́ ká tó máa lọ bàbá tíṣà sáré ló ẹ bá a sọ fún yín pé kó ṣe jẹ́jẹ́ torí pásìkò àwẹ̀ ń bọ̀. ta ló ń tọ̀ ń. àní sáré ló bá a sọ fún kó ṣe jẹ́jẹ́ àsìkò àwẹ̀ ń bọ̀. ta ló ń tọ̀ ń. oníwáìpà mọ́tò mm. tó náwó bí ẹlẹ́dà lásìkò yìí ah. ẹ bá a sọ fún kó ṣe jẹ́jẹ́ o. kó wà pé gbàgbọ́ mọ̀ tán pé lásìkò ẹ̀rùn <laughs> mo rò pé ṣe ṣé ìyíwáìpà mọ́tò ẹ̀ ni. mo ti ra. Ah. o tí wáìnì yẹn kọ́ ibi tó ń fi lálọ́ǹbù yẹn o <laughs> ti ṣe náà ẹbí ẹgbẹ́ dẹ́fà <laughs> tí ó. jẹ́ ká máa lọ àràmọ́ ẹ pọ̀. oníkànga o. éèbà. ibi tó máa sùn ló wà yẹn o. ta ló ní tọ̀hún. àní ibi tó máa sùn ló wà yẹn. ta lẹni náà. ẹni dìgbà dàgbọ̀n ok tó náà fẹ́ lọ́wọ́ bàálù lọ ní kútọ́ garaji. ok kódà <laughs> ah, a sùn síbẹ̀ a dára ilẹ̀ ti mọ́ ológi ti dé ẹ̀ káàárọ̀. ibi tó máa sùn ló wà yẹn. ẹ wọ ẹ pàdé àwọn ọkọ mi bó bá ti di lọ́la èmi ni olúfẹ́mi oyinẹ̀kan oníkànga àgbọ̀n ọgbẹ́ ìdè ó dàbọ̀. <laughs> oníkànga sùlámù ọ̀fadà tó fi dé àwọn tèmi ni pé kí oníkànga àgbọ̀n gbé du ipò ààrẹ níbo ajá <laughs> pàdé tó wá dago méjì lọ́sàn-án òní lórí ètò àṣìlè adéyínká adégbìtẹ̀ lórúkọ tèmi ojúlówó pọ́nbélé ọmọ bàbá tíṣà. ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin dádì wa ẹ̀yin mọ́mì ẹ̀yin ẹ̀gbọ́n àti àbúrò tó lórí ọ̀fẹ́ láti máa gbọ́ ohùn mi ní wákàtí orúkọ iléeṣẹ́ tiwa ni abiofun creativity world adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún mi tó ti mú wa bọ̀ ibi tó mú wa dé ibi tó dẹ̀ mú wa lọ ní iléeṣẹ́ yìí pàápàá jùlọ fún gbogbo àwọn ẹ̀rí tí a ti ń rí gbọ́ ní ẹnu gbogbo àwọn tá a ti dá lẹ́kọ̀ọ́ a dúpẹ́ lọ́wọ́ lọ́n pé a tún wá sí ìlú Abẹ́òkúta wípé ká wá dá gbogbo èèyàn lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé a ti dé oríta kò yé anybody mọ́ lu yìí níbi tí púpọ̀ náà àwọn èèyàn ti ń ṣiṣẹ́ bí erin tí wọ́n ń jẹ̀jẹ̀ ìrírí ẹ ká bèrè lọ́rọ̀ àwa wa pé kí ni hope àwọn tá a rán ní school àwọn graduate àti undergraduate ní bá a ṣe ń sọ̀rọ̀ báyìí báyìí báyìí ibo ni white collar ọ̀jọ̀bọ̀ òun náà wà ni mo ṣe ń sọ wípé a ti dé ẹ̀rà tí a máa fi ìmọ̀ kún ìmọ̀ wa ìmọ̀ tá a bá ń lò tẹ́lẹ̀ tí ò bá fi gbóúnjẹ wá sórí tébù àbí ó ń bá gbèsè ńlẹ̀ ẹ jẹ́ ká tún lẹ́ni new things níléeṣẹ́